náà láti pòwe yìí á ní kí lo rí lọ́bẹ̀ kí ni tó rí lọ́bẹ̀ tó fi wàrò ọwọ́ wíwàrò ọwọ́ òun ni pé a mú ọwọ́ àṣekọ́dọ́rọ́ báyìí kò padà sẹ́yìn kò lọ ibi tá a ní kó lọ ọkàn ṣe kọ̀ǹkọ̀rọ̀ báyìí sáàmì méjì ẹ̀ kí wàá lórí lọ́bẹ̀ o tó fi wàrò ọwọ́ kí ló tó fa òwe yìí wá ẹ ní ìlú kan tá à ń pè ní Kùò ní ìpínlẹ̀ Kwara Hmm, wọ́n máa ń pè ní bòde sálù ní kúọ̀ gangan àmọ́ ìlú yìí ò sí mọ́ o níbi ọdún 1817 bí ìtàn ṣe sọ fún wa ni pé ìlú yìí di píparun iná bẹ́ẹ̀lẹ̀ ojú gbogbo ìlú yìí run pátápátá tí òkun kankan bẹ̀. Hmm, báwo ló ṣe wá ṣẹlẹ̀ olórí wọn ní ìlú yìí nígbà tí ìlú jóná tán ó kúrò ń bẹ̀ ọ̀tẹ̀ iwájú ó kó ìyàwó àtàwọn ọmọ rẹ̀ wọ́n kọrí sí ìlú Ìlọrin nígbà yìí Àfọ̀njá sì wà láyé nígbà náà wọ́n kọrí sí ìlú Ìlọrin ẹ̀ẹ́n ní àárín Ọ̀yọ́ àti Ìlọrin ìlú kéréje kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ hmm, kíyàn tó wá kógun já ṣe mọ̀ pé ogun jíjà ó jẹ́ tó jẹ́ pé ó jẹ́ gbọmọgbọmọ láyé ìgbà náà kò wá sí bí ogun jíjà ó ṣe wọ ìlú Ìlọrin tàbí wọ̀ ní kọ́kọ́ dé ìlú agbede tí mò ń sọ yìí ìlú kéréje yìí wọ́n wá rán arákùnrin kan tí wọ́n ń pè ní alánàmú ẹ̀ ó rè lẹ̀dí àpò pọ̀pẹ̀ ọ̀tá láti kógun ja ìlú kéréje gbógun yìí kí wọ́n lè wọ ìlú ọ̀yọ́ lọ ẹ̀yìn o kí wá ní tí wọ́n jọ pinnu wọ́n wá dà bí ọgbọ́n wọ́n mú májèlé wọ́n fún ìyàwó baálẹ̀ ìlú kéréje gbógun yìí pé kó fi inú oúnjẹ kí baálẹ̀ ó lè jẹ́ bó bá ti wá jẹ́ ńkọ́ ẹni yóò kú nígbà tó lórí bá ti ṣe kíni tó ti sọnù gbogbo àwọn ọmọ ẹ̀ yóò ṣe kíni yóò rọrùn láti mú wọn. Hmm. wọ́n wá tún ránṣẹ́ pé àkọ́bí ọmọ olórí ìlú kùọ̀ tí mò ń sọ wípé ó sá kúrò nígbà tí iná jó ìlú wọn àkọ́bí ọmọ rẹ̀ àwọn ọ̀tá yìí wá ṣe kí wọ́n ránṣẹ́ sí kó lè wà nílé baálẹ̀ ìlú gbógun yìí lọ́jọ́ tí wọ́n fẹ́ jẹ́ kó jẹ mọ́jèlé kí wọ́n lè jọ jẹ kí wọ́n lè jọ kú. Hmm. ẹ̀mọ̀ tí wọ́n mọ̀ ń sọ nípa àkọ́bí ọmọkùnrin wọn ò ní pé òun ni agbára bàbá àtìyá rẹ̀ torí pé òun ni àkọ́ṣẹ́ igi wọn. Hmm. alánàmú yìí kí ló dé tí wọ́n fi ń pè é lálánàmú òun ni pé ẹgbà pàǹkẹ́rẹ́ ni mo fi jà ẹ ó ti ṣe àwọn kinní kan sínú kinní kan pẹ̀lú kinní kan tó jẹ́ wípé tó bá ti lè fi pankẹ́rẹ́ yìí na ẹni tí wọ́n jọ ń jà ṣé lára ni wọ́n wà lẹ́sìọ̀ tí ọmọ wò tí ò ní mọ ti ń ṣe anyo yóò wá lè lè mú agbára rẹ̀ ọ̀ka èyí tí wọ́n fi ń pè ní àlànà hmm, ńlẹ́lẹ́ yìí ó fún ìyàwó baálẹ̀ gbógun ní májèlé wọ́n ti ránṣẹ́ pé ọmọ olórí ìlú kùọ̀ láyé ìgbà náà àkọ́bí ọmọ rẹ̀ ti wà ń bẹ̀ ìyàwó baálẹ̀ yìí ti sóúnjẹ ó ti gbọ́n sínú ọbẹ̀ bí ó ṣe wá jókòó pẹ̀lú àkọ́bí olórí ìlú kùọ̀ láyé ìgbà náà bí ti bu òkèlè pé kóun ó fi irun bẹ̀ tọ́nà rùn ńlọ́ba ha wàrù ọwọ́ báyìí baálẹ̀ wá bí pé dákun kí ni tó orí lọ́bẹ̀ tó fi wàrù ọwọ́ ó wá ní à torí pọ́ máa gbà ní àrá ti rò fún ó wá ní à májèlé ń lòun ń wò nínú ọbẹ̀ yìí níbo lọ̀rọ̀ yìí parí sí ibi tí mò ń lọ gan kọ́nà ká sùnrùn síwájú dọjọ́ mi <laughs>